pàtàkì ìbára ẹni dámọ̀ràn àti ọ̀rọ̀ pẹ̀lẹ́ nínú ìgbéyàwó báwo ló ṣe ṣe kókó kí ni ohun ìpalára tó máa ń fà tí èèyàn bá bára ẹni dámọ̀ràn dáadáa kí ni àǹfààní tó wà nú ẹ̀ gbogbo ẹ̀ la máa gbé yẹ̀wò lénìí ọmọwé Ọyálékè ọ̀gá hmm. ojú yín ló sọ̀rọ̀ yìí <laughs> ẹ wò pàtàkì wo ló wà nínú ìbára ẹni dámọ̀ràn nínú ìgbéyàwó wọ́n ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ ó ń yọ obì lápò ọ̀rọ̀ pẹ̀lẹ́ báwo lẹ ṣe rí pàtàkì ẹ̀ nínú nínú ìgbéyàwó. Hmm. ọ̀rọ̀ pẹ̀lẹ́ hmm. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àti ìbáraẹnidámọ̀ràn obì lápò ẹ rí wípé ṣáájú kí lọ́kọ láyà tó di ọ̀kan wọ́n máa ń ní àyè fúnra wọn wọ́n á sọ̀rọ̀ kò síbi tí wọn ò kí ń gbéra wọn lọ láti sọ̀rọ̀ ìfẹ́ hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti di ọ̀kan tán kí ló dé tó jẹ́ wípé àti sọ̀rọ̀ ó máa ń jẹ́ ìṣòro àti gbéra wọn jáde ó máa ń jẹ́ ìṣòro ká kọ́kọ́ ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ mọ́ọ̀lẹ̀ jẹ́ náà hmm. nígbà tí àwọn nǹkan wọ̀nyí tó bá ti di wípé ó bẹ̀rẹ̀ sí ní dínkù nínú ìdè ìgbéyàwó ló máa ń fà á tó jẹ́ wípé kò kì í sí àyè mọ́ láàrin ọkọ àti ìyàwó láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú ìdè ìgbéyàwó ṣùgbọ́n òun kan nìyí iṣẹ́ wà lọ́wọ́ ọkọ àti aya bákan náà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó a rí wípé ó máa ń jẹ́ nǹkan tí ó dára nígbà tí lọ́kọ bá ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ láàrin ara wọn tí wọn ò fi ohunkóhun pamọ́ nínú ìdè ìgbéyàwó nígbà tí wọn bá fi ohunkóhun pamọ́ fúnra ara wọn nínú ìdè ìgbéyàwó ó máa ń jẹ́ kí ìgbéyàwó wọn kí ó láyọ̀ kí ó sì lárinrin ṣùgbọ́n tó bá ti ń di wípé kò ń sí àyè fún ọ̀rọ̀ kò ń sí àyè kò ń sí àsìkò láti jọ ní àjọṣepọ̀ láti sọ̀rọ̀ gbogbo ohun tó ń lọ àlàfo máa ń wà nínú ìdè ìgbéyàwó tí àlàfo bá dẹ̀ ti wà ẹ má jẹ́ kí a tanra wa jẹ nǹkan míì ni ó di o tí ò bá di lọ́dọ̀ ọkọ àdì lọ́dọ̀ ìyàwó àdì wípé ìkànnù wọn á bẹ̀rẹ̀ sí ní máa lójú méjì ń tà nígbà tí kò sí àyè àǹfààní láti jíròrò láti sọ̀rọ̀ láti bára wọn ṣeré ìfẹ́ nínú agbo ìdílé hmm. tí fífọ̀rọ̀ jomi tó rọrọ̀ nínú ilé bíbára ẹni sọ̀rọ̀ ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú ìdè ìgbéyàwó kódà tí gbọ́mi sí omi ò tó bá wáyé gan pàápàá nítorí pé àyè yẹn ti ṣí sílẹ̀ láti sọ̀rọ̀ àǹfààní yẹn wà fún lọ́kọ láya láti bára wọn sọ ìdùn ọkàn wọn nígbà tí ìṣòro bá wáyé kò sí ìgbéyàwó tó perfect o mo máa ń sọ no perfect relationship and no perfect home ṣùgbọ́n ọgbọ́n ni àwọn ènìyàn ń lò láti mú ìdè ìgbéyàwó wọn kí ó lè ṣe rẹ́gí kí wọ́n bá sí gbọ́nmi sí omi òtó nínú ìdè ìgbéyàwó tí ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ bá wà a rí wípé kò ní sí wàhálà nínú ìdè ìgbéyàwó. Hmm ẹ ṣé gidi pé ẹ tẹ̀ bá mi dá sí ọ̀rọ̀ yìí àmọ́ ẹ̀yin aráalé ohun tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí pàtàkì ìbáraẹnidámọ̀ràn àti ọ̀rọ̀ pẹ̀lẹ́ nínú ìgbéyàwó àkọ́kọ́ náà ó máa ń mú kí ẹ̀mí gùn tí ọ̀rọ̀ tí ìmọ̀ràn bá wà tó péye ó máa mú ìfọ̀kànbalẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ bá ti wà kí ló tún kù ó máa jẹ́ kẹ́mi gùn ni àmọ́ tí kò bá ti sí ìbáraẹnidámọ̀ràn ní àárín ọkọ àti aya ha tọkùnrin mi bá ń lọlé gan á ti máa káyà sókè pé ah, wọ́n lọ́n ilé ni mo tún ń lọ yìí nísìn gbóbìnrin gan bá tún ń lọlé ni mo tún ń lọlé ìbàwọ bàbá yìí ó tún máa tún gbèsè ẹ̀dẹ́ kò kí ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà àmọ́ tí ìmọ̀ràn tó péye bá wà láàárín ọkọ àti aya ó máa mú ẹ̀mí kó gùn ni hmm. ó tún máa fa ìlọsíwájú àwọn ọmọ lẹ́nu ẹ̀kọ́ hmm nígbà tó jẹ́ pé wọ́n ní à nínú ilé ìwé lẹ́ni yìí mo ti ẹ̀ eh, nǹkan tó ń sọ nípa ọmọdé yìí lélẹ̀ ẹ máa fi lè mọ̀ ibi tó yẹ ibi tó ọmọ yín kù sí àti ibi tó tún yẹ kó wà mo hmm. nígbà tí o bá ti sí ìmọ̀ràn tó péye hmm. tó jẹ́ pé balágbájá wọn ti sọ pé kinní kan nínú ilé ọmọ ò fún láàyè láti jẹ́ kó sọ̀rọ̀ ò fún ìyàwó ẹ láyè láyè jẹ́ kó sọ̀rọ̀ ò fọ́kọ ẹ láyè láyè jẹ́ kó ẹ wò kò ní mọ̀ nǹkan tó ń lọ a máa fa ìfàsẹ́yìn fún ọmọ ni